Ẹjọ́ ṣe fẹ́ orúkọ ọlọ́run. Yorùbá Broadcasting Network. Ẹ káalẹ́ a kú iṣẹ́ òní àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa ló tún dé sí ojú ìròyìn ní àṣálẹ́ òní lóun ti ń ṣe ọjọ́bọ̀ ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún twenty twenty four láti kọ́ni Yorùbá Broadcasting Network YBN láti ẹnu Margaret Basi Kazeem àmọ́ ṣáájú ẹ̀lẹ́ka gbọ́ àwọn kókó inú ìròyìn. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa ti ránṣẹ́ pé Kèyámọ̀ àtàwọn tí ọ̀rọ̀ kàn lẹ́ka tó wà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú láti wá ṣàlàyé ohun tó ń ṣokùnfà ìdádúró àti fagilé ìrìn àjò àwọn tó fẹ́ wọ ọkọ̀ òfurufú. ìjọba àpapọ̀ Nnamdi Ndawita tó jẹ́ obìnrin àkọ́kọ́ tí yóò jẹ́ ààrẹ tuntun ní ilẹ̀ olómìnira Namibia kú oríire. ilé ẹjọ́ ti pàṣẹ wípé kí Délé Fárótìmí ó sì máa gbatẹ́gùn náà lọ́gbà àtúnṣe títí di àsìkò ìgbẹ́jọ́ míì tí í ṣe ọjọ́ kẹwàá oṣù kejìlá ọdún tá a wà yìí wọ́n ti kó àwọn ọmọ tí kò sí nílé ìwé ní ìpínlẹ̀ èkó lọ sí ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ technical college àwọn ará ìpínlẹ̀ ọ̀ṣun yóò fi mú ẹgbẹ́ òṣèlú apc dánrin nínú ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ mákindé ló sọ bẹ́ẹ̀ wọ́n yá àti ọ̀pọ̀lọpọ̀ ìròyìn lájọ wọ́n sọ̀rọ̀ ní àṣálẹ́ òní nígbà tá a bá padà dé ẹ máa jẹ̀gbádùn wọn lẹ́kùnrẹ́rẹ́ à ń bọ̀ iléeṣẹ́ ìfowópamọ́ ìdókòwò numa ti buwọ́lu ìwé àdéhùn láti rí mílíọ̀nù lọ́nà àádọ́ta dọ́là sí fifty million dollars gbà láti ọwọ́ àjọ tí ń ṣe ìrànwọ́ owó nílẹ̀ adúláwọ̀ lójúnà àti lè ran àwọn olókoòwò lóbìnrin lọ́wọ́ ìbuwọ́lù àdéhùn ọ̀hún ló wáyé níbi ìjókòó ìdókòwò ilẹ̀ adúláwọ̀ tó wáyé nílẹ̀ Rabat lórílẹ̀‐èdè Morocco eléyìí tí ọ̀gá àgbà iléeṣẹ́ ìfowópamọ́ ìdókòwò ìyẹn dókítà Ọláṣùpọ̀ Olùsì buwọ́lù dókítà Olùsì ṣàlàyé ọ̀rọ̀ pé ìbuwọ́lù ìwé àdéhùn náà ló wà ní ìbámu pẹ̀lú òǹgbà ìṣèjọba aláṣẹ Bọ́lá Ahmed Tinubu láti mú àgbédìde débá ọ̀rọ̀ okòwò ilẹ̀ yìí eléyìí tó gbọ́ ọmọ Nàìjíríà yóò lọ́wọ́ sí o. ìgbìmọ̀ tí ń ṣàkóso ilé ẹ̀kọ́ gíga fásitì Lead City ti ń bẹ ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mà ti gbé àmì ìdánilọ́lá honorary doctorate degree nínú ìmọ̀ public administration lé olú Ìbàdàn ti ìlú Ìbàdàn lọ́wọ́ ìyẹn ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn Ìgè Ọlákùlẹ́yìn one ayẹyẹ náà ló jẹ́ ọ̀kan pàtàkì lára àlàkalẹ̀ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ẹlẹ́ẹ̀kẹtàdínlógún irú rẹ̀ seventeen tó wáyé ní ilé ẹ̀kọ́ náà ayẹyẹ ọ̀hún ló wáyé nínú gbọ̀ngàn adline tí ń bẹ ní ọgbà ilé ẹ̀kọ́ facility ìlú ìbàdàn lánàá ọjọ́rú kábíyèsí olú ìbàdàn lẹ́yìn tí àrẹ̀mọ olú ìbàdàn ṣojú fún ìyẹn barista sọ́nbọ̀ owólabí ọlọ́kùnlẹ́yìn ni wọ́n máa fi ọ̀rọ̀ ìmọrírì ránṣẹ́ sí ilé ẹ̀kọ́ náà kábíyèsí tún kí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga fásitì lead city kú oríire pẹ̀lú látàrí bí wọ́n ṣe parí ètò ẹ̀kọ́ wọn níbẹ̀ ni kábíyèsí ti ń tọ́ka sí ilé ẹ̀kọ́ lead city gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára àwọn ilé ẹ̀kọ́ fásitì aládàáni àkọ́kọ́ tó ní kèmí lórílẹ̀‐èdè wa nàìjíríà. onídìrí kan ìyẹn caroline ejibuno ló mà ti parí irun dídì láti lè ṣe àkọọ́lẹ̀ fi ìtàn títún balẹ̀ lágbàáyé lórí irun dídì tí wọ́n ṣe jùlọ láàrin wákàtí mẹ́rìnlélógún twenty four hours ìfìtànbalẹ̀ náà ni yóò wáyé láàrin ọjọ́ karùn-ún sí ìkẹfà oṣù kejìlá ọdún yìí ní ìpínlẹ̀ Ondo Èjìbùnú ṣàlàyé ọ̀rọ̀ pé ìgbìyànjú láti fi ìtànbalẹ̀ náà ló ní òun ṣe pẹ̀lú bí òun ṣe ní irun dídì lọ́kàn mú gẹ́gẹ́ bí ohun tí òun nífẹ̀ẹ́ sí jùlọ bẹ́ẹ̀ ló ṣàlàyé pé láti kékeré òun ni màmá òun ti máa ń dirun lé àwọn èèyàn lórí èyí gan làwọn sì máa ń wò láti ìgbà náà o èjìbọnú tẹ̀síwájú wípé òun ti gba àṣẹ lọ́wọ́ àjọ onítàn lágbàáyé ti Guinness Book of Records kí òun tó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lé lórí bẹ́ẹ̀ lòun ṣetán láti tẹ̀lé òfin pẹ̀lú àlàkalẹ̀ eléyìí tó rọ̀ mọ́ èjìbọnú jẹ́ òdì mímọ̀ pé òun tún fẹ́ fi ìgbésẹ̀ náà wí fún àwọn ọ̀dọ́bìnrin láti jígèrè ní ìgbàgbọ́ tó pọ̀ nínú ara wọn nítorí wọ́n lè wà àbí dé ipò gíga ẹ̀wẹ̀ ọmọ ilégbìmọ̀ aṣojúṣòfin tí ń ṣojú ìlà oòrùn àti ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ondo ìyẹn Abiola Makinde ló mà ti lọ ṣe àbẹ̀wò sí Caroline níbi tó ti ń gbìyànjú láti fi ìtàn tuntun balẹ̀ aṣòfin ọ̀hún ṣàlàyé ọ̀rọ̀ pé ní déédé aago kan ọwọ́ òru yẹn one a.m. lẹ́yìn tí arábìnrin náà ti lo wákàtí méjìlá twelve hours lòún débẹ̀ o bẹ́ẹ̀ lòún gbàgbọ́ pé ní déédé aago méjì ọ̀sán òní yóò ti ṣetán fi ìtàn tuntun náà balẹ̀ aṣòfin ọ̀hún wá padà wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣàtìlẹ́yìn fún Caroline nítorí pàtàkì ló jẹ́ láti máa ṣe àtìlẹ́yìn fún ìpínlẹ̀ Ondo lápapọ̀. ìjàmbá ọkọ̀ kan ti wáyé ní ìpínlẹ̀ Ògùn eléyìí tó ní òun ṣe pẹ̀lú ọkọ̀ àjàgbé ejò kan eléyìí tí ń kó ọ́ìlì dúdú pẹ̀lú ọkọ̀ àjàgbé ejò míì tí ń kó òkúta láì gbàgbé ọkọ̀ akérò kan àwọn ọkọ̀ náà ni wọ́n máa kọlu ara wọn kí wọ́n tó ré sínú kòtò dámínú ilé iṣẹ́ tí ń bíbọ̀ ọkọ̀ pẹ̀lú àjọ tí ń ṣàmójútó ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ yìí ní ìkọ́wọ̀n pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n máa bọ́ta láti rí pé àwọn ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n kó kúrò lójúnà o bẹ́ẹ̀ tún rí wípé lọ bíbọn ọkọ̀ tẹ̀síwájú láìsí ìdíwọ́ kankan bẹ́ẹ̀. àṣírí ńlá kan mà títù lórí bí àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ AUD ti ń bẹ ní Mushin Ògìjò ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àmì ẹgbẹ́ òkùnkùn lára pẹ̀lú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ìwádìí ṣe àfihàn rẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá ògolúwa ni wọ́n wọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà wọnú ẹgbẹ́ òkùnkùn ọ̀hún lọ ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti fi tó àjọ tọ́rọ̀ kàn létí pẹ̀lú iléeṣẹ́ ìjọba tí ń sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá láì gbàgbé àwọn òbí eléyìí tí ọ̀rọ̀ ń kàn ó iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti máa fi kélé òfin gbé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n wọ́ àwọn ògo wẹ̀rẹ̀ náà wọnú ẹgbẹ́ burúkú ọ̀hún ẹ̀wẹ̀ wọ́n ti wá gba àwọn òbí pẹ̀lú alágbàtọ́ lámọ̀ràn láti máa ṣàmójútó àwọn ọmọ wọn lóòrèkóòrè rọ̀ wọ́n láti dẹ̀yìn nínú ẹgbẹ́ òkùnkùn ní ṣíṣe ẹgbẹ́ àwọn àgbẹ̀ lọ́dọ̀ kan eléyìí tí wọ́n ní ilé-iṣẹ́ Mawo Organic Farms láwọn tí gómìnà ìpínlẹ̀ Èkìtì ìyẹn Bíọ́dún Oyèbánjí ṣètò ìrọ̀wọ́ fún nígbà kan rí ni wọ́n máa ti fi ẹ̀mí ìmoore hàn pẹ̀lú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ títa gàrí èyí tí wọ́n pè ní báwò gàrí ní owó tí ò tó nǹkan ní ìpínlẹ̀ Èkìtì alámòjútó fọ́nrán ohun ọ̀gbìn pẹ̀lú oúnjẹ ní pípèsè ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ṣíṣọ lójú ètò gàrí ní títà náà eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ títà rẹ̀ ní ṣàábàó àti àgíkọ̀ lọ́pẹ́ gàrí náà ni wọ́n gé kúrú wálẹ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira ní ìpínlẹ̀ èkìtì. lójúnà àti lè gbógun ti ọ̀hángógó oúnjẹ ní ìpínlẹ̀ kwara ìṣèjọba gómìnà abdulrahman abdulrazak ni wọ́n mà ti ṣe ìbuwọ́lù gígé owó àpò rẹsì tí ń bẹ ní ìdíwọ̀n àádọ́ta kìlógíráàmù fifty kìlógíráàmù wálẹ̀ fún àwọn òṣìṣẹ́ ọba ètò yìí ni wọ́n ṣe fún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ọba tí ń bẹ ní ìpele kìíní sí ìkẹrìnlá lẹ́nu iṣẹ́ ọba grade level one to fourteen àwọn ìrẹsì náà ní ìjọba ṣetán láti máa ta àpò kan ní ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà forty thousand naira pẹ̀lú bí adarí òṣìṣẹ́ ọba yóò ṣe máa kéde àkókò àti màrí ìrẹsì náà rà ọkọ̀ àjẹgbẹjò kan mà ti rélulẹ̀ ibiri ṣubú ní ìpínlẹ̀ Kwara ní dèdè ọwọ́ ìdájí pẹ̀lú fọ́nrán kan èyí tó gbòde kan làwọn kan ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ojúnà tí ọkọ̀ òun ti ṣubú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà tí ń tòsí láti máa ta ọjà wọn ń bẹ̀ wọ́n pé bó tilẹ̀ jẹ́ wípé ìjọba ti lé àwọn ọlọ́jà náà títí níṣẹ́ ni wọ́n kọ̀ láti jìnnà sí agbègbè náà àwọn tí ọ̀rọ̀ náà ń ṣojú wọn ni wọ́n tẹ̀síwájú pé ọ̀pọ̀ òkú ní ìjọba ìpínlẹ̀ Kwara ò bá gbèsè bí ìjàmbá ọkọ̀ náà bá wáyé ní déédé ọwọ́ àárọ̀ ọ̀sán tàbí ìrọ̀lẹ́ lákòókò tí àwọn èrò máa ń pọ̀ ságbègbè náà o. ẹ káàbọ̀ padà wàyí o ẹ tún jókòó ìṣe dáadáa láti jẹ̀gbádùn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn Bello El-Rufai tí í ṣe ọmọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ti fèsì sí ìròyìn kan tó lọ káàkiri wípé oríṣiríṣi owó àwọn orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn EFCC bá nínú ilé El-Rufai lásìkò tí wọ́n lọ yẹ ilé rẹ̀ wò bíi ẹgbẹ̀rin mílíọ̀nù dọ́là eight hundred million dollars ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin bílíọ̀nù náírà seven hundred billion naira àti oògùn olóró tówó rẹ̀ tó tírílíọ̀nù kan náírà ìyẹn one trillion naira èyí ló mú kí ọmọ El-Rufai Bello Rufai tó ń ṣojú ìhà àríwá ìpínlẹ̀ Kaduna ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilé wa ó fèsì pé irọ́ pátápátá ni ìròyìn náà ó sì jẹ́ ìbanilórúkọjẹ́ àti ọ̀nà láti ṣi àwọn ará ìlú lọ́nà torí kò sóhun tó jọ bẹ́ẹ̀ àti wípé òun kò tilẹ̀ dá ní ilé ara òun ní Kaduna eléyìí tí wọ́n sọ yìí ó ní ilé mọ̀lẹ́bí àwọn níbi tí wọ́n fi orí òun sọlẹ̀ sí níbẹ̀ ni òun wà. ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa lọ́jọ́rú àná ti ránṣẹ́ pé alákòóso fún ọ̀rọ̀ ìdàgbàsókè ọkọ̀ òfurufú Festus Keyamo SAN àwọn alákòóso pápákọ̀ òfurufú àtàwọn tí ọ̀rọ̀ kàn lẹ́ka náà láti wá ṣàlàyé ohun tó ṣokùnfà fífagilé àti ìdádúró láti rìnrìn àjò pẹ̀lú ọkọ̀ òfurufú eléyìí tó ń wáyé lemọ́lemọ́ lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí ọ̀rọ̀ yìí ni alága ìgbìmọ̀ tó wà fún ọkọ̀ ojú òfurufú ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa asòfin abdulfatai buhari dá sílẹ̀ lásìkò tí wọ́n ṣe ìpàdé àpérò buhari ní èyí tí òun ti kún ní ìgboro nípa bí àwọn iléeṣẹ́ oníròyìn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti àwọn ojú òpó ayélujára ṣe é fojoojúmọ́ sọ̀rọ̀ nípa ìdíwọ́ àti fífagilé rírin ìrìn àjò pẹ̀lú ọkọ̀ òfurufú eléyìí tó lè ṣe àkóbá fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ilé wa àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ torí pé ìrìn àjò pẹ̀lú ọkọ̀ òfurufú rọrùn ó ṣe ń gbáralé ó sì yá púpọ̀ púpọ̀ lẹ́yìn àgbéyẹ̀wò ọ̀rọ̀ yìí ní gbogbo ilé fọwọ́ sí wípé kí wọ́n ránṣẹ́ pé gbogbo àwọn tí ọ̀rọ̀ kọ̀ láti wá sọ níwájú ilé ohun tó ṣokùnfà àti wíwá ọ̀nà àbáyọ sí i. lọ́jọ́rú àná ilé ẹjọ́ tó rí sí àwọn ọ̀rọ̀ tó ta kókó tí wọ́n ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ten years fún tọkọtaya torúkọ wọn jẹ́ Harry Wawne àti ìyàwó rẹ̀ Olúwakẹ́mi Ọ̀dẹ́mùíwá tí wọ́n pè ní Christian lórí ẹ̀sùn ìdìtẹ̀ àti jíjalè owó tó jẹ́ mílíọ̀nù méjìléláàádọ́ta náírà fifty two million naira àwọn méjèèjì yìí ni wọ́n dájọ́ wọn pẹ̀lú ilé ìjọsìn tí wọ́n lọ Temple International Church tí adájọ́ náà Mojísọ́lá Dàda tó pàṣẹ wípé kí wọ́n lọ tìpa lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní àjọ EFCC ìpínlẹ̀ Èkó gbé lọ síwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn olóko méje pẹ̀lú àwọn ẹlẹ́rìí mọ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́rìí takò wọ́n eléyìí tó ní ṣe pẹ̀lú títa dúkìá olóògbé kan torúkọ rẹ̀ jẹ́ Janet Ọ̀dẹ́mìwá Adéọlá ní mílíọ̀nù mẹ́wàá náírà ten million naira ìyẹn lọ́dún twenty sixteen àti títa dúkìá ìyá kan náà yìí tó wà ní màgòdò lẹ́kọ̀ọ́ fún ọ̀gbẹ́ni kan torúkọ rẹ̀ jẹ́ Kingsley Atẹ́rẹ́ ní ọdún kan náà ní mílíọ̀nù méjìlélógójì náírà ìyẹn forty two million naira tó sì purọ́ fún ìyẹn wípé òun láṣẹ láti tà á. iná pupa bẹ́lẹ́jọ́ ṣẹ́yọ ní ibi tí iléeṣẹ́ àjọ àpapọ̀ tó wà fún ètò ìdókòwò àwùjọ National Social Investment Program Agency NSIPA ń kó àwọn ohun èlò rẹ̀ sí lágbègbè ìdúnílùú Àbújá èyí tówó rẹ̀ tó ọ̀kẹ́ àìmọye bílíọ̀nù náírà àwọn irinṣẹ́ tó jóná yìí ló jẹ́ èyí tí wọ́n fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn olùkópa nínú ètò npower lábẹ́ ìṣàkóso NSIPA alákòóso fún ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ará ìlú àti mímú ẹ̀dínkù bá ìṣẹ́ láwùjọ ìyẹn ọ̀mọ̀wé Yusuf Sununu nínú ọ̀rọ̀ rẹ̀ ti pàṣẹ kí ìgbìmọ̀ ẹlẹ́ni márùn-ún ó ṣèwádìí lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà kí wọ́n sì wá ọ̀nà láti mú kí irú eléyìí má tún ṣẹlẹ̀ mọ́ lọ́jọ́ iwájú àwọn ìgbìmọ̀ ọ̀hún ni wọn yóò sì jábọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ méjì lẹ́yìn náà ló wá lu iléeṣẹ́ panápaná ìlú Àbújá àti Julius Berger lọ́gọ̀ ẹnu fún yíyárapá láti pa iná náà. alákòóso fún ọ̀rọ̀ epo pẹtrólù orílẹ̀-èdè Nàìjíríà Ekperike Eco ti sọ di mímọ̀ akitiyan ìjọba àpapọ̀ láti ṣe àgbélárugẹ lílo afẹ́fẹ́ gáàsì CNG láti rọ́pò lílo epo pẹtrólù níbi tó ti sọ wípé ọ̀tàdínlẹ́wàádínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà four hundred and fifty million naira ní ìjọba àpapọ̀ ti fi dókòwò sínú CNG yìí ọ̀rọ̀ yìí ni eco sọ di mímọ̀ níbi ètò practical Nigeria content PMC tó wáyé nílùú Bayelsa níbi tó tún ti sọ di mímọ̀ wípé kódà ìjọba àpapọ̀ ti ṣetán báyìí láti fún àwọn olókoòwò abẹ́lé kéékèèké láǹfààní láti máa tà àti láti máa pín gáàsì náà eco ni àwọn ibùdó ìta gáàsì CNG márùndínláàádọ́rin sixty five ló ti dá sílẹ̀ báyìí nígbà tí iṣẹ́ lọ lọ́wọ́ lórí àwọn tuntun méjìdínláàádọ́rùn-ún eighty eight míì èyí tí wọn yóò kọ́ tán láìpẹ́ ìjọba àpapọ̀ ti dá àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè dìgírì láwọn ilé ẹ̀kọ́ fásitì aládàáni nílẹ̀ olómìnira Benin àti Togo àwọn òfin ni wọ́n ti dá dúró lẹ́nu iṣẹ́ èyí tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tí wọ́n parí ètò ìkẹ́kọ̀ọ́ wọn láwọn ilé ẹ̀kọ́ gíga náà láàrin ọdún 2017 títí di àsìkò yìí ṣẹ́gun ìmúgọ́sẹ̀ tó jẹ́ adarí ìròyìn àti ìfisónilétí iléeṣẹ́ akọ̀wé ìjọba orílẹ̀-èdè nàìjíríà ló fìdí àṣẹ náà múlẹ̀ lọ́jọ́rú àná ìpinnu yìí ló wáyé látàrí bí ìwádìí ṣe tú àṣírí akọ̀ròyìn kan tó kẹ́kọ̀ọ́ gboyè dìgírì nílẹ̀ bẹ̀nẹ̀ láàrin oṣù méjì péré eléyìí tó fi sin ilẹ̀ bàbá rẹ̀ gẹ́gẹ́ bí agùnbánirọ̀ NYSC nínú oṣù kẹjọ ọdún yìí ní ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn fásitì mẹ́jọ péré ní ilẹ̀ olómìnira Benin àti Togo nìkan ni wọ́n gba ìwé àṣẹ láti fáwọn ọmọ Nàìjíríà ní ìwé ẹ̀rí dìgírì kò dín ní ẹgbẹ̀rún méjìlélógún sókè twenty two thousand ló ti gba ìwé ẹ̀rí ayédèrú eléyìí tí wọ́n fi ṣiṣẹ́ lábẹ́ ìjọba àpapọ̀ àṣẹ tuntun yìí ti wá múlẹ̀ gbọ́n débi wípé àwọn NYSC pàápàá ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé níbi tó ti jẹ́ pé wọ́n ti dá márùn nínú àwọn òṣìṣẹ́ tí wọ́n lo ayédèrú ìwé ẹ̀rí dúró lẹ́nu iṣẹ́ lójú ọ̀nà àti fòpin sí títa àwọn oògùn ayédèrú lórílẹ̀‐èdè nàìjíríà èyí tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpalára fáwọn ará ìlú àjọ nafdac àti ìgbìmọ̀ àwọn iléeṣẹ́ apòògùn lórílẹ̀‐èdè nàìjíríà pharmacy council of nigeria ti gbé ìgbésẹ̀ tó lóòrìn tí yóò tún ṣe nísàlẹ̀ ìkòkò ohun tó ń ṣokùnfà ṣíṣe àwọn oògùn ayédèrú àti ọ̀nà láti dáàbò bo ìlera àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ń ṣe pípèsè ilé ìtajà oògùn àpapọ̀ ńlá níbi tí gbogbo àwọn iléeṣẹ́ apògùn yóò ti máa ta oògùn wọn síta pẹ̀lú àṣẹ àti òtẹ̀ ìjọba èyí tí yóò mú ẹ̀dínkù bá títà àti ríra àwọn oògùn ayédèrú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní ìpínlẹ̀ kánò adarí àgbà àjọ nafdac ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyẹyẹ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìpàdé eléyìí tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ èkó lánàá olú ìpínlẹ̀ Kánò lọ́gbẹ̀nù fún irú ètò tuntun náà ó wá ké sí àwọn ìpínlẹ̀ tó kù láti tọ ipasẹ̀ wọn láti lè wá gbòdẹ́kun fún títà àti ra àwọn oògùn ayédèrú tó lè ṣàkóbá fún ìlera àti àlàáfíà àwọn ará ìlú. ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tó wà fún ọ̀rọ̀ àyíká àti ohun àlùmọ́nì inú omi pẹ̀lú àjọṣepọ̀ C40 yóò ṣiṣọ́ lójú ẹ̀rọ biogas tuntun tówó rẹ̀ jẹ́ àádọ́rùn-ún ẹgbẹ̀rún dọ́là ninety thousand dollars tí wọn yóò ṣí sí ọjà èso ìkọ̀sì tó wà ní Kétu lẹ́kọ̀ọ́ àtẹ̀jáde látọwọ́ agbẹnusọ ẹ̀ka iléeṣẹ́ náà Kúnlé Adéṣínà sọ ọ́ di mímọ̀ lónìí wípé èyí tí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì UK ṣe ìrànlọ́wọ́ owó fún nínú ètò rẹ̀ tó pè ní Urban Climate Action ẹ̀rọ yìí ni yóò máa ṣe àyípadà àwọn oúnjẹ tó ti bàjẹ́ tí wọ́n bá kó lọ́jà yóò máa ṣe àyípadà rẹ̀ sí ohun tí yóò máa múná wá tí yóò sì máa tanná fún wọn lọ́jà yàtọ̀ sí eléyìí wọ́n sì tún máa lò ó láti fi tanná sí ẹ̀rọ amúǹkantutù èyí tí àwọn ará ọjà yóò fi máa tọ́jú àwọn ọjà wọn tó bá ṣẹ́kù kí wọ́n má máa bàjẹ́ Tòkunbọ̀ Wahab ló sọ eléyìí di mímọ̀ níbi tó ti sọ wípé eléyìí yóò mú ìgbé ayé ìrọ̀rùn bá àwọn ará ọjà ìjọba àpapọ̀ kí Netumbo Nande Ndaitwah kú oríire fún jíjẹ́ obìnrin àkọ́kọ́ tí yóò jẹ ààrẹ ilẹ̀ olómìnira Namibia Nande Ndatwayi ti ń ṣe ẹni ọdún méjìléláàádọ́rin seventy two years tó jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ ní àjọ elétò ìdìbò ilẹ̀ náà kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó gbégbá orókè nínú àwọn olùdíje dupò ààrẹ ìlú náà ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ẹni tó fi ìbò ìdá mẹ́tàdínlọ́gọ́ta fifty seven percent la àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àtẹ̀jáde látọwọ́ ìjọba àpapọ̀ tí agbẹnusọ lẹ́ka ọ̀rọ̀ ilẹ̀ òkèrè kí ni ebi ebi ẹ̀fà fi síta ó sọ bí ìjọba àpapọ̀ ti ṣe fojúsọ́nà fún ìbáṣepọ̀ tó gúnmọ́ láàrin orílẹ̀-èdè méjèèjì. adájọ́ ilé-ẹjọ́ magistrate tó wà nílùú adó-èkìtì àbáyọ̀mí adéọ̀sùn ó ti pàṣẹ wípé kí wọ́n sì fi ajàfẹ́sọmọnìyàn délé fọ́rọ́tìmí sí ọgbà àtúnṣe náà títí di ọjọ́ kẹwàá oṣù kejìlá ọdún yìí ìyẹn december ten twenty twenty four táwọn yóò tún fi gbẹ́jọ́ rẹ̀ yẹ̀wò àṣẹ adájọ́ yìí ló wáyé látàrí bí wọ́n ṣe fi ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ kàn án èyí tí wọ́n ní ó ṣe sí ààrẹ afẹ́ babalọ́lá nínú ìwé tí délé fárótìmí ṣe síta ṣùgbọ́n agbẹjọ́rò fún fárótìmí ìyẹn dayọ̀ akérèdọ́lù ó tako ọ̀rọ̀ ọlọ́pàá náà nígbà tó bẹ adájọ́ láti fààyè gba sísan owó ìtanràn torí ẹ̀sùn rẹ̀ yìí ó fi àyè gba sísan owó ìtanràn bẹ́ẹ̀ sì ni oníbàárà òun kò tún ní dọ́rùn rẹ̀ láṣàwò mọ́ Fárótìmí ti bẹ̀bẹ̀ níwájú ilé ẹjọ́ wípé òun ò jẹ̀bi ẹ̀sùn olókùn mẹ́wàá eléyìí tí wọ́n fi kan òun yìí àbálọ àbábọ̀ ìdájọ́ adájọ́ ilé ẹjọ́ magistrate Adó Èkìtì ó dúró tiri lórí àṣẹ rẹ̀ wípé kí Fárótìmí ó sì wà ní ọgbà túnṣe títí di ọjọ́ kẹwàá oṣù yìí ẹ̀wẹ̀ lórí àtìmọ́lé rẹ̀ agbẹjọ́rò rẹ̀ Ralph Nwoke ti kéde lánàá wípé Fárótìmí ti kọ̀wé ìpẹ̀jọ́ sí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó láti pe iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì lẹ́jọ́ láti mọ ohun tó ṣokùnfà bí wọ́n ti fi òun sí àtìmọ́lé. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé ó dàbí ẹni pé ṣe ni alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Alhaji Ibrahim Ganduje kò mọ ohun tí wọ́n sọ láti sọ wípé ẹgbẹ́ òṣèlú APC ló máa kó gbogbo ìbò tán ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ yìí ni gómìnà Mákindé sọ lánàá lásìkò tó ń ṣiṣẹ́ lójú àwọn iṣẹ́ àkànṣe tí gómìnà Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe níbi tó ti ní ṣe àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti ń jẹ̀gbádùn mùdùmúdùn ètò òṣèlú ìjọba àwarawa láti pàṣẹ gómìnà Adeleke tẹ́lẹ̀dùwà fún wọn ni wọ́n máa wá ọ̀nà ńlẹ̀ tí wọ́n á ti wá tòrí gbogbo pẹ̀lú gbogbo iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun tí Adeleke gbèsè ní ìpínlẹ̀ náà ẹ wò ó àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun tèmi mọ̀ ṣe ni wọ́n máa fi mú APC dánrin nínú ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lẹ́yìn náà ló wá kí gómìnà Adémọ́lá Adélékè kú oríire ó sì tún lù lóògùn ẹnu fún píparí àwọn iṣẹ́ àkànṣe táwọn aṣíwájú rẹ̀ ti pa tì. ẹni tó jẹ́ igbákejì adarí fún ètò ìṣúná lábẹ́ ìṣàkóso àjọ Universal Basic Education ìyẹn Abubakar Azad ti jẹ́rìí níwájú ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara tó wà nílùú Ìlọrin pé ìṣàkóso gómìnà àná ní ìpínlẹ̀ náà Abdulfatai Ahmed ṣe owó ìlú tí ń ṣe bílíọ̀nù márùn-ún ó lé méjìdínlọ́gọ́rin náírà five point seventy eight billion naira kúmọkùmọ owó tó ṣe kúmọkùmọ yìí ni Hasan ní ó jẹ́ owó tí wọ́n fẹ́ fi ṣe àwọn iṣẹ́ àkànṣe láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama GSS jákèjádò ìpínlẹ̀ náà ìyẹn lọ́dún twenty thirteen àti ọdún twenty fifteen Ahmed àti ẹni tó jẹ́ alábòjútó fún ètò ìṣúná nígbà ìṣèjọba rẹ̀ ìyẹn Adémọ́lá Bano ni wọ́n jọ lọ káwọ́ pọ̀ ìgbẹ́jọ́ níwájú adájọ́ lórí ẹ̀sùn ìṣòwò ìlú mọ̀kùmọ̀kùn tí wọ́n sì tún lẹ̀dí àpòpọ̀ láti jí owó oṣù àwọn olùkọ́ tó ṣiṣẹ́ pẹ̀lú síbẹ̀m ní ìpínlẹ̀ náà lẹ́yìn tí wọ́n fojú ba ilé ẹjọ́ nínú oṣù kẹwàá ọdún yìí ni wọ́n bẹ̀ níwájú ilé ẹjọ́ wípé àwọn ò jẹ̀bi ẹ̀sùn náà ní báyìí adájọ́ mahmood abdulgafar sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún twenty twenty five february seventeen twenty twenty five táyọ̀ tìdùnnú ni ìyáálé ilé kan ní ìpínlẹ̀ borno arábìnrin veronica kidafa mbaya fi lọ sí ilé rẹ̀ lánàá látàrí bó ṣe gba ẹ̀bùn owó tí ṣe mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà twenty five million naira ti ètò ìrètí ọ̀tun renewed hope initiative fún un torí bó ti gbégbá orókè nínú ìdíje sọ ilé rẹ̀ di ọgbà ohun ọ̀gbìn eléyìí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ obìnrin yìí ló jẹ́ wípé mílíọ̀nù ogún náírà twenty million naira ní ètò ìrètí ọ̀tún náà fún un ṣùgbọ́n àjọ NAFOD fún un ní mílíọ̀nù márùn-ún five million naira sí i àyà Tinubu Olúrẹ̀mí Tinubu wá sọ ní mímọ̀ níbi ètò náà eléyìí tó wáyé nílùú Àbújá wípé gbogbo àwọn mọ́kàndínlógún nineteen tó kù ni yóò gba mílíọ̀nù méjì àbọ̀ náírà two point five million naira pẹ̀lú owó látọ̀dọ̀ àjọ NAFOD ẹgbẹ́ àwọn ìyàwó gómìnà àti àjọ ètò ìrètí ọ̀tún bẹ́ẹ̀ sì ni àwọn olùkópa tí wọ́n kàn tí ẹ gbìyànjú èwò náà yóò gba mílíọ̀nù kọ̀ọ̀kan náírà one million naira ìyẹn lórí kọ̀ọ̀kan. gómìnà Lucky Ayédatiwa ti ìpínlẹ̀ Ondo ti tọ́lẹ̀ láfọlọ́run ṣẹ̀rí láti ṣe ẹ̀yẹ ìkẹyìn tó kù háyà fún gómìnà àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ondo yẹn lábẹ́ ìṣèjọba ológun Captain Peter David Ipeme tó dolóògbé Ayédatiwa ló sọ̀rọ̀ yìí lẹ́yìn tí ìròyìn tẹ̀ lọ́wọ́ nípa ìpapòdà Captain Ipeme yìí nínú lẹ́tà tí àwọn mọ̀lẹ́bí olóògbé náà fi ṣọwọ́ sí i olóògbé náà ló jẹ́ gómìnà àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ondo lásìkò ìṣèjọba general Olúṣẹ́gun Ọbásanjọ́ lọ́dún 1976 sọ́dún 1978 bàbá ọ̀hún tó kú lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́rùn-ún 89 years lẹ́yìn àìsàn ráńpẹ́ ní gómìnà Ayédàtiwá ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí adarí rere tó fi ìpìlẹ̀ rere lélẹ̀ lásìkò ìṣèjọba rẹ̀ tó sì tún jẹ́ òpó tó ṣe ń fẹ̀yìntì nígbà ayé rẹ̀ ìyẹn ní ìlú rẹ̀ ní ìpínlẹ̀ Cross River ó wá ṣe ìlérí láti ṣe àtìlẹ́yìn tó lóòrìn fún ètò ìsìnkú rẹ̀. èyí ni òpin àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ lẹ́wà táwọn aṣojú wọ̀nyí ní àṣẹ lónìí lásìkò ní Yorùbá Broadcasting Network YBN bóyá ìgbà àkọ́kọ́ tí ìrètí ṣẹ̀ darapọ̀ mọ́ ní ìkànnì yìí ẹ tẹ subscribe button kó lè máa tàn yín lólobó nígbà gbogbo àtàbá ti mú àwọn ìròyìn lọ́tùnlọ́tùn wá sí ojú ìwòran yín ẹ sì rántí láti máa bá a fi ránṣẹ́ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n táwọn ẹbí àti ará yín